Either you love me with oh, you love me This is my own house mo kọ́ fúnra mi ni look at everywhere mo rí bóyá fún àìmọye wà ókè mo kọ́ fúnra mi ni owó mi dẹ̀ mo fi kọ́. kí ló kọ́ sí kò this crap place this place full of cobwebs no really kí ló kọ́ no kí ni ìkan náà tó fantastic ok mo wá fẹ́ value gbogbo yẹn àti fittings furniture àti gbogbo ẹ̀ the whole building itself kò tó ibi tá a kọ́ fún security. bàbá ṣe máa fẹ́ daft ṣá as old as you are ẹ ní common sense. àgbàlagbà ni ẹ ń bá ohun ìtàkùrọ̀sọ ẹ wá ń rojọ́ mi nínú ilé mi shut up. there's one boy that I really like I love this boy but like Mara he cannot even stand me. Papa tell him no we want him. Onde mundo é? Nossa, chuta. Não te tomou um braço não. Tu tá com cor. Manchei um pião de.